ẹ tún lọ lé. rárá lọlé báwo mo fẹ́ lọ mo fẹ́ lọ fọ mọ́tò ni irú béèrè wo ló ń bi mí orí mi látàtàárọ̀ mo ṣe ń kúrò mi ṣe ń ṣe oníṣẹ́ mo ti lọ lé nìyẹn mo lọ lé of course. ẹ má bínú ẹ mo fẹ́ kẹ́ gbé mi dọ́nà ni. no no mi rò pọ́rọ̀ ọ̀nà wa papọ̀ o. no ọ̀nà wa papọ̀. how. ẹ ẹ ẹ lùwẹ̀ tẹ́ bá ti lọ màá lọ. ìwọ ò gbọ́ bí tó lóun gbé ni ẹ wọ́n ń gbé around ò ń gbé nítòsí fágbà èmi ń gbé vi ọ̀nàdà n bá ti dé junction bẹ́ẹ̀ yẹn sì mo máa lọ báyìí ni ìwọ ń lọ báyìí báwo ló ṣe wá papọ̀. ẹ ẹ ẹ ẹyẹ kò ṣáà gbé mi dọ́nà mo fẹ́ máa bá yín lọ. ṣé kí n gbé ẹ dọ́nà fi àì kó o dé bus stop kan bẹ́ẹ̀ kó o ṣẹ̀ṣẹ̀ padà lọ sí fágbà ni àbí báwo. no ṣẹ́rí tẹ bá ṣáà ti ń gbé mi lọ màá fà ìwé ara mi lọ́nà wo <laughs> um, Fúnkẹ́ I will see you tomorrow. Um, okay. Mr. Damola. Hello, ló ń what is it. Eh, eh, ẹ jẹ́ kájọ máa lọ èmi nìkan ló kù mí báyìí ẹ jẹ́ kájọ máa lọ anywhere tẹ́ bá lọ màá tẹ̀lé yín lọ. Ah, ìwọ nìkan kọ́ ló kù mí mú ìwà ìwànú lé mẹ́ẹ̀ lára dẹ̀ wà ń bẹ̀ àwọn méjèèjì náà ló dẹ̀ ní mọ́tò bóyá kó dúró dè wọ́n kó gbé wọn torí bèbè ṣe wà mo ìfẹ́ dí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi. ẹ kò sí problem ẹ jẹ́ kájọ máa lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín má tẹ̀lé yín lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín yẹ má tẹ̀lé yín lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín tá bá dẹ̀ ṣetán lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín mo lè má tẹ̀lé yín lọ ilé gan pàápàá in fact mi ò ní ìdá tí tún stress ara mi máa lọ sílé ọ̀dọ̀ mi kí kúkú máa fẹ̀kọ́ náà lọ sílé ọ̀dọ̀ yín so that tí ó bá dẹ̀ dàárọ̀ la ẹ̀ tún lè gbé mi padà wá sí ọ́fíìsì mi báyìí. láti lè lọ ṣe kí ni nílé ọ̀dọ̀ mi. láti lè lọ sùn sí tílẹ̀ torílẹ̀ ti ṣú. ibo lo fẹ́ sùn sí nílé ọ̀dọ̀ mi anywhere tẹ́ bá ti fi mí sí. èmi ò ní guest room nílé ọ̀dọ̀ mi o torí mo ti kó nǹkan tó pọ̀ síbẹ̀ ó ti dàbí store kò yẹ three bedroom flat ni mo ń lò and the other one ló jẹ́ bí study eh. the master bedroom tó wà òkè ló wà ìyẹn ni mo lè sùn sí. ẹ eh, kò sí big day alẹ mo lè sùn síbẹ̀ náà. ẹ eh, tó bá fẹ́ wá wẹ̀ ńkọ́. màá wọnú bathroom yín wẹ̀ ni. ẹ ṣàmáà jọ wẹ̀ papọ̀ ni. no a lè wẹ̀ one after the other. one after the other la máa wẹ̀. bẹ́ẹ̀ni tó bá wẹ tiẹ̀ tán àbí tèmi wẹ tèmi tán kó tó wẹ ibo la máa jọ sí ṣé o máa ń wọṣọ sùn. Ah, well actually these days irú máa ń mú gan so mi n really fẹ́ wọṣọ sùn mi tiẹ̀ like àti wọṣọ sùn right from. Ah, èmi náà kì í wọṣọ sùn o ah. so tí wò bá kí n wọṣọ sùn tèmi náà ò dẹ̀ kí n wọṣọ sùn tá a dẹ̀ jọ máa sùn nù bedroom kan náà kí ló máa ṣẹlẹ̀. akọ̀yìn síra wa. akọ̀yìn síra wa sùn. jọ tó bá jẹ́ pé mi máa ń jarun padà dáńkọ́ tó wọṣọ sùn tèmi náà ò dẹ̀ wọṣọ sùn a jẹ́ pé àjọjà ń pàlùra wa náà yẹn. fúnkẹ́. agboolé alápáṣọpá ni mò ń lọ. ẹ tí ó lẹ ń lọ bẹ. ẹ ẹ

mi ìdẹ̀rù pé yẹn ń ta rice ṣó ti yẹ èrè ní sínú sọ ni lọ́jọ́ tẹ bá rí ẹ mọ orú èèyàn tí mò ń sọ ṣó ti yẹ yín sìn ẹjọ́ agboléwo lẹ mọ̀ tó jẹ́ pé wọn ò ta rice ń tó dẹ̀ jẹ́ alápá ṣánpá. ṣé ayé tá a kárì gbogbo ilé alápá ṣánpá tà mọ̀ àmọ́ yìí tẹ́ ń lọ bẹ̀ let's go there. lọ síbo ẹjọ́ wa ṣó ti rí ọ̀gbẹ́ni yìí hmm. irú àwọn tó ń fìyàn ṣòwò ni wo wo aṣọ funfun fìlà dúdú bàtà dúdú mọ́tò funfun ìmọ̀ ah, pé mi tó fẹ́ sọ̀rọ̀ sí ni ẹ̀ èmi tí mo ní ẹlẹ́dàá gan ẹlẹ́dàá mi ò wúlò fún mi ẹlẹ́dàá mi bá mú wúlò fún mi ní irú ẹ̀ yìí èmi ò ní máa bẹ́ẹ̀ mu sàn kiri gbòòrò ẹ oh. ẹ eh, eh, jẹ́ kó lọ bá mi lò ó kí n ṣáàtì rówó gbà ń bọ̀. Eh, ọkú ọ máa yọ. ẹ tún máa gba owó lọ́wọ́ mi lórí fẹ́fẹ́ mú mi lọ síbì kan. ẹ wò bọ́ǹkú ṣe ronú ẹ wò bọ́ǹkú ṣe ronú ẹ jẹ́ sókè sọ̀rọ̀. ẹ má wọrí ẹ má wọrí máa fún yín ní anything tẹ bá fẹ́ ta. mo gbọ́ òyìnbó anything yàtọ̀ sí any amount èyí méjèèjì ni ẹ mú pọ̀. ok má wọrí máa fún yín ní any amount. any amount cross her heart. I will give it to you. cross her heart. ok ah, ok dèdè ó lọ nfilẹ̀ wọ́n wọ́n ta orí mi mo máa pọ̀. má wọrí tó bá ti gé orí mi kó ṣáà ti fún mi lówó. tó bá pè dẹjọ báyìí tó máa fi tọ́. ó sì lọ ara yìí tẹ̀lé kéèyàn lánàá rè ẹni tẹ́ máa máa lórí ẹ̀lẹ̀ wá. ọkú kí ló ṣẹlẹ̀ dẹjọ́ tó bá béèrè ẹ lọ́wọ́ mi máa ní mi ò rí ẹ rí. sọ́kọ̀ pápákọ̀ rí mi láéláé mi ò rí ẹ rí. lásán bẹ́ẹ̀ lọ. ẹ ṣe fọ́nẹ̀tì. ṣé ẹ tún kọ́ mẹkáníìkì ni. Ah! ẹ ò mọ̀ náà ẹ wọ́n mọ̀dá kò sí jẹ́ tí ìkọ̀rí láyé mi ibi tí mo ti kọ́ṣẹ́ tí lọ mo pa ọ̀gá mi dànù ni mo fọ́ bíríkì mọ́ lórí ni gbọ́dà màṣá mi gbọ́ ẹ màṣá èmi mo pa màṣá. ọlọ́run máa ṣàánú mi lé mi torí ọlọ́run. ẹ̀kọ́ tí nǹkan tó máa ń fún èmi ní tó ń fún èmi ní concern ni pé ìgbà tó jẹ́ pé nígbà tẹ́ ń kọ́ télọ̀ lọ́wọ́ ẹ pa ọ̀gá yín kábọ̀ torí ọ̀rọ̀ mọ́tò ṣẹlẹ̀ rí ọ̀rọ̀ mọ́tò yìí sìn mi ò tí ì fẹ́ jẹ́ kí nǹkan kan ṣe é for now. ó mọ̀ pé o ti ń tẹ̀lé náà nìyẹn. ẹ má wọrí èyí ṣe máa wòrán ẹ máa sọ pé ẹ. ẹ lórí díìmù rí ni. Ah! ẹ lọ start ẹ tí o bá ṣiṣẹ́ ẹ mú mi lọ bá bisikẹ́ lọ pa mí mo mà tọ́ wèrè láyé mi o. ọkú ká ní wèrè okay okay okay. everybody shout hallelujah. ẹ ṣe kò mo dúpẹ́ lọ́wọ́ eyín oye sẹ́kẹ̀ lè ní ọpọlọ báyìí rárá ìrísí yóò jẹ tó wà òkè. ó bẹ̀rẹ̀ ló sọ bẹ́ẹ̀ let's go there let's go there ẹ náà kí wọ́n máa sáré lọ ẹ máa. ọ̀rọ̀ rẹ̀ kó o má kàn wẹ́ tẹ̀lé mi ṣòwò lòdùn ẹ ká lọ.